إنكم كريما يوم لا يبتلى يومي وتواصلي وفي الجميع وصفيها لجد الفكر وصفيه وفيه وصفيه أبي رفيعته يومي أن يسمعني الله إن àwọn mùsùlùmí ọ̀dọ́ lọ́wọ́ wà lórí ọ̀yá ní lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ilẹ̀ ìṣòro ìwọ̀lọ́ nínú àwọn ọ̀ṣẹ́ àwọn ọmọdé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ olùwàlúwà ọ̀pọ̀lọpọ̀ ní ìyá rẹ̀ ọwọ́ àwọn àwọn ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀wọ́ ó sọ̀wọ́ yìí òun bẹ́ẹ̀ ni àwọn àlẹ́ lọ́kọ́lá Dia Apa yang kuasa ini Laka Ini Muka Loro Ilmu Dunia Ayo Dunia Oke Mungkin semua orang boleh mengenal memahami kata-kata. Ini bukan ini mobil

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Thank you. أو يوالد من الإجابة látara táwọn ìdájọ́ ní àdúgbò wọn tún nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn tún nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. oríṣiríṣi àwọn ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ oṣù láti sọ̀rọ̀ ẹni tó bá lọ sọ̀rọ̀ àyẹ̀wò láàrin ìlú ìfà ìlú. olúwa tí wọ́n bá lọ sọ̀rọ̀ àti àyà ìlú ìlú ìlú ọlọ́run yóò tẹ̀lé ìfà ìlú ìlú 我们来，我们来，我们来，我们来！今天天太热，大家中午来两个小时午，你们就中午把桌子摆起来，你们就必须把那个中午的肉、中午的菜来，你们。

lọ́wọ́ lọ́wọ́ wa ìlà lọ́wọ́ lọ́wọ́ wa lùdíkà lórí lọ́wọ́ wa ìlà ìyẹn wà nípa lọ́wọ́ lọ́wọ́ ìyẹn kò sí wà nípa kó máa bá a lò ìyẹn wà nípa kó máa lò lọ́wọ́ wa ìlà وأخبره وأخبره ليس القرآن يقول الله وقال